ètò ọgbọ́n tí ń kọ́ni lóye tí ń kọ́ni lọ́gbọ́n tá a fi ń kọ́ni lẹ́sìn ìsìláàmù ẹ̀sìn àìsìnlá ẹ̀sìn táàsì tá a fi rí ojú rí ọlọ́run ọba nínú ètò yìí la máa ti ń gbà àfọ oríṣiríṣi wá láti wá bá wa sọ̀rọ̀ ọlọ́run orúkọ mi ìyípadà Alhaji Abdulquadri Yusuf ọba ọwọ́ adó ayé náà ni lẹ́nìí gẹ́gẹ́ mo ti sọ fún yín wípé lónìí àwọn àfáà wa tí a gbé wá ni a tún gbé wá lónìí torí pé kí ni wa sọ àwọn ọ̀rọ̀ olówó iyebíye ni àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ táwa rò pé irú ọ̀rọ̀ yìí kò gbọdọ̀ jẹ́ ọ̀rọ̀ tá a sọ níkọ̀rọ̀ a gbọdọ̀ gbé sí gbangba ni ìdí nìyẹn tí mo tún fi pè wọ́n wá lénìí àwọn náà ni bàbá wa fatala sheikh al-imam zainul abidin usama aláṣẹ àtọ̀dọ̀dárí iléeṣẹ́ ilé kéwú tá à ń pè ní markasul ali tọkalẹ̀ sí jankara bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatuh. a dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ yín pé à ń pè yín gbogbo ẹ̀ sì ń dá wa ọ̀rọ̀ tí mo fẹ́ kí ẹ bá wa yẹjú bàbá òun náà ni al-istiqama ìdúró déédéé ìdúró déédéé lójú ọ̀nà ọlọ́run ìdúró déédéé nínú ìwà ìdúró déédéé nínú ẹ̀sìn kí là ń pè ní ìdúró déédéé gan bí ẹ̀ bá wá dúró déédéé kí là ti bọ̀ tán rẹ̀. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti gẹ̀lọ́mbà sífà ní Muhammad gbogbo àwọn àlùfáà àwọn òbí wa tí wọ́n ti lọ ló ń ba àsìkò ń sinmi fún wọn. ní àìgbára ẹni lásìkò al ká dúró déédéé nú ọlọ́run ìtumọ̀ rẹ̀ òun náà ni pé as-suluk ila siratil mustaqim ká fi ìwà ká fi dúró déédéé lọ sójú ọ̀nà ọlọ́run tọ́tọ́ bàbá wa wọnú al-Qur'an tá a wọnú suratu olúwa ní iná lẹ́zínà kọlù rọ́bùnà láwù súnmọ́ stakọ́mù tàtànázàlù aléhì mulmalaika allah takhafu wala tahzanu wa abshiru biljannati lẹ́tì kúntùn tuwadun. ọlọ́run bá wa sọ̀rọ̀ nù rẹ̀ olúwa láwọn kan bẹ tó ṣe kí wọ́n gbà pọ́lọ́ náà lọ́lọ́run lókè àtilẹ̀ ọ̀tún àtòsì bọ́n bá rí jẹ bóun rí jẹ wọ́n gbà pọ́lọ́ náà lọ́lọ́run ìgbà fọlọ́n tí wọ́n gbà fọlọ́n yìí wọ́n á tún dúró déédéé nú ọlọ́run nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú gbogbo ìṣesí wọn wọ́n fi dúró tọlọ́run olúwa ní wọ́n mọ̀ wulẹ̀ banújẹ́ ìdùnnú ọmọ bá wọn ìfọ̀kànbalẹ̀ ọmọ bá wọn oríire ọmọ bá wọn ní gbogbo àti wọn ń bẹ láyé ìwà ànábì dùn wọn nínú pé àfàìkú wọn ní òní jí wọn rà àlìjẹ́nà wọn bá ti ń kú láyé báyìí àlìjẹ́nà ọmọ dúró dì wọn ìgbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan lọ bá nẹ́bì ní àwọn sàbí ó ní wà nẹ́bì kọ́ mi ní gbólóhùn ẹyọ kan àbí méjì àbí mẹ́ta tó sì pé màá tara gbólóhùn yìí màá róríire ayé màá rí jẹ láyé màá rí jẹ gbogbo tí mo máa ń fẹ́ lọ náà máa ṣe fún mi tí n bá tún wá kúrò láyé ibùdé sí mi ó tún sọ̀kalẹ̀ ànábì wá ní kò lè ànábì ní kúl amantu billahi summa sekim ànábì ní sásọpọ̀ gbọ́lọ́hùn gbọ́ dáadáa bọ́ bí nǹkan bá dáa fún ẹ tó bá tún kù díẹ̀ káàtó àtọ̀sán rẹ àtòrú rẹ sáti gbọ́ ọlọ́run gbọ́ dúró tọ́lọ́run súnmọ́ sẹ́kìm wá dúró tọ́lọ́run déédéé bẹ́ẹ̀ ti dú bọ́ bá ti ṣe léyìí ìwọ náà ó rí dáadáa sí láyé tó bá dijọ́ gbin lẹ́lì kíámọ̀ ọ wà nínú àwọn ẹni eré so ayé àtàdí ìsàmìlì jọ ń ṣiṣẹ́ papọ̀ jọ ń túra wọn ni ó ṣe déédéé gbọ́ ọlọ́run gbọ́ kò sì dúró déédéé. Allahu Akbar ń já sí wípé tá a máa ń sọ̀rọ̀ nípa ìdúró déédéé yẹn ni pé ìmọ̀ ọlọ́run tó fẹ́ sìn kọ́ wá dúró pẹ̀lú ọba náà mọ́jọ jẹ́ pé ìgbà tí wọ́n bá tí nǹkan bá ń dùn láàmú rí ọmọ mọ́sálásí bọ́lọ̀ bá ti gbé bí ṣéde ṣéde ẹni wíwà ló lè sá lọ. Hmm. yẹn ni pé ká dúró déédéé pẹ̀lú ọlọ́run nínú ẹ̀sìn ká dúró déédéé nínú ọ̀rọ̀ ká dúró déédéé nínú ṣe. bàbá hmm, ìdúró déédéé yìí a gbọ́ pé ẹ ti sọ nípa ìmọ̀ọ́nì nípa nípa ìgbàgbọ́ nínú ọlọ́run ká dúró déédéé pẹ̀lú ẹ̀. kí wàá ní ìdúró déédéé nípa ìwà bóyá wọ́n fọ̀rọ̀ síyàn lọ́wọ́ àbí kéèyàn má jẹ́ mùnáfìkì irú òde irú ìwà wo la lè pè wípé lágbájá yìí ìwà rẹ̀ ah eléyìí ìwà rẹ̀ dúró déédéé. ká tó lè gbà pé èèyàn dúró déédéé nínú ìwà hmm. aláwọ̀kọ́ a wípé ìwà òun náà ni níjọ́mi ènìyàn tán bá léèyàn lówó lọ́wọ́ tán bá ló kọ́lé tán bá ló onímọ́tò tán bá ló lóríire ayé tí ó bá síwà ní nǹkan kan Hmm. àwọn bàbá wọn ní ìwà là ń bùkátà lára rẹ hmm. ìwà là ń bùkátà lára rẹ hmm. bàbá olówó kí ló ní bàbá ọlọ́lá kí ló ní ìwà là ń bùkátà lára rẹ ìwà là ń bùkátà lára ìwà gángan lọ́mọ ènìyàn ẹni tí ó wà á dúró déédéé yóò jẹ́ tó níwà ìdúró déédéé ìwà ẹni wàá pè wá lọ síbi nǹkan márùn táwọn afáà kalẹ̀ wípé tó bá a bá ti rí nǹkan márùn ìwà ọmọ jẹ́ ká dúró dé lórí rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni kíni ẹni tí wàá bá dúró dé tí ó ní ìgbàgbọ́ nú ọlọ́run dáadáa ìbẹ̀rù ọlọ́run ni ó máa fi sọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ni ó máa darí rẹ̀ lọ síbi àwọn òfin ọlọ́run tọ́nà ń gbé kalẹ̀ wípé ká ṣe ìbẹ̀rù ọlọ́run ni ó máa lé jìnnà kúrò níbi àwọn tọ́lọ̀ ń sọ pé ká má ṣe tó gbé kalẹ̀ fún apá nǹkan ẹ gbọ́dọ̀ ṣe o ẹ ṣe lè ó ní ẹ jẹ àwọn kan báyìí ọláwọn kan báyìí ẹ gbọ́dọ̀ jẹ tó bí èèyàn bá ti dáadáa tó bá ti dúró déédéé nú wà ìwọ lè jìnnà sí ọjà aláwọ̀ lára àwọn nǹkan márùn-ún tá a sọ wípé ní ìwà ọsọ ìdé ọsọ ìdúró déédé ọsọ dọ̀ràn yẹn fún wa bẹ́ẹ̀ bá ti dúró dé nú ọlọ́run yóò jẹ́ wípé azikẹ́ wà máa bá pẹ̀lú rọrùn látara ìwà ni lẹ́yìn ìgbà tásìkì bá ń bá pẹ̀lú ìrọ̀rùn gbogbo wàhálà tẹ́dà lè máa ṣe láyé látara ipò ti ní ìwà ó sì wàá dúró déédé pẹ̀lú ìwà tábà ń pé ìwà ìwà ìwà ìsìláàmù náà ni o òun náà ni ìwà tó dáa jù ńlá ń rí fàá sí o ìwà ìsìláàmù ó ní o ìwà ẹni wàá jẹ́ ká zikiri ọmọ wa déédéé kò ní jẹ́ kí wàhálà rẹ̀ ọmọ pọ̀ ju iṣẹ́ lọ. bàbá sẹ́ríkà tó máa ka mọ́ra àrùn tẹ́lẹ̀ fẹ́ máa kà yìí torí pé hmm, ọ̀rọ̀ pàtàkì ládé yìí abalabi tí à ń lọ gan ibẹ̀ náà ládé yìí afẹ́kàwọn èèyàn mọ nǹkan tá à ń pè ní ìdúró déédéé nípa ọlọ́run á wà lọ sókè lọ́hùn nísìnyí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà tá a bá máa fi padà dé àwọn àfáwá sí wa ń kalẹ̀ o wọ́n wá tẹ̀síwájú fún wa nípa pé nǹkan márùn-ún téèyàn gbọ́dọ̀ ní tá a fi mọ̀ kó dúró déédéé ẹ̀ṣẹ̀ wẹ̀ kalẹ̀.